محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مقتداتها فإن كل مقتدات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته aláwọ̀kẹ́kú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala awá ìṣọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala kúrò nígbà wípé bẹ níbi iṣẹ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àti ilé ìpínlẹ̀ níbi ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa dájúdájú ẹni tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tó bá fi mọ̀nà òun náà ni ẹni tí ó ma ọ̀nà ẹni tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó bá sí lọ́nà òtí ẹnikẹ́ni tó lè fi ọ̀nà mọ irúfẹ́ ó jẹ́ pé kò sẹ́ni tí lọ sí tọ́jú lódodo àfi ọlọ́run lọ sí pàdé ìwọ̀ta ààrẹ bákan náà mo jẹ́rìí pé àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú sí ọlọ́run bá ní òṣìṣẹ́ ọlọ́run bá ní tó kí orí ọlọ́run bá àti àlùbáríkà rẹ̀ fún ọ̀dá ìṣọ̀kan gbé ara àkòrí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní kí ajọ́jọ́wáwò kájọ sàlàyé ẹ̀fúnra wa kájọ fúnra wa létí wọ́n ní mọ̀kùnrin ìpìtà di ọ̀tún náà agbẹ́rẹ́ ìpìtà àti súnà kí láà ń pè ní ìdá kí láà ń pè ní súnà ìjẹ́ àjọṣe kan mẹ́lá ní Quran àti súnà tábàtọ́ ìpèsè náà àlùkò àdìmọ́ súnà àtìmọ̀ súnà ilé àti súnà àmẹ́tùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ǹjẹ́ ó ní àjọṣepọ̀ tó mẹ́lá ní àwọn méjèèjì ǹjẹ́ ìta agbọ́yé sí súnà ní pé ìsọ̀rọ̀ yẹn olùjẹ́ náà àwọn nǹkan tí a mẹ́nu báyìí láàrin wọ́nà ti lọ kéré lọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbára ilé ìfẹ́ abágbọ́ tọ́lọ̀run tó tó ní ìmàlẹ́jọ dáadáa fún wa láyé nítàrí àti ọ̀gbìn àti yàmù àti àwa tí a rí àti àwa tí a gbọ́ alákọ̀ọ́kọ́ alìkítà ilá ń pè ní alìkítà alìkítà alìlọ́sùn lórí tí a bá sọ wípé àìsíta tí a gbàdúrò pẹ̀lú ẹ̀ níta gbàdúrò pẹ̀lú ẹ̀ náà ni wàhálì ọlọ́run ọba subhanahu wa ta'ala ilé ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala ló sọ̀kalẹ̀ a ìwà àtìkọ̀tù Jibril aminu wahyi ala nabi sallallahu الموجب بفروعه وآياته والمرجوع بالفاتحة والمختوم بالنعم وهو كذلك دستورنا نحن المسلمون الأول والمصدر الأساسي من مصادر شريعتنا قال تبارك وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوى ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجر حسن القرآن الكريم òun náà ni ìwé kan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jù lọ́ṣẹ́ tí ànẹ́dùwà Muhammad sallallahu alaihi wa sallam láti ipasẹ̀ olùfọkàntánì sáàmù sí Aminul Wahyi ẹni tó jẹ́ wípé gbàfipamọ́ wà yìí lọ́wọ́ rẹ̀ ẹni tó ṣe fọkàntán òun náà ni mọ́lápù jìbìrì ó lọ fi rọ́ṣẹ́ sí adẹ́tùwà Muhammad sọ́rọ̀lá aláàrẹ̀ òkúrò alìkùránì tẹ́lì ìlú láàmúnú islam ẹlẹ́jì ní kùránì sọ̀kalẹ̀ ẹlẹ́jì ìsọ̀kalẹ̀ àkọ́kọ́ alìkùránì sọ̀kalẹ̀ láti báyìí ìlú láti ó sọ̀kalẹ̀ sí báyìí ìlú láti láàrín àkúrò láti láwọn máa bú lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ lórí ibi ó sọ̀kalẹ̀ sí láìpù ríta láti láìpù ríta ní ti wá ń wá ní ó àwọn olùmọ̀ wọ́n ní báyìí lè fi wọ́n lóòrùn náà ni ọ̀gọ́gẹ́ ibi títà àbá wà ní ayé ní sánmà àkọ́kọ́ pẹ̀lú báyìí ihe nínú ká nípa rẹ̀ òun ní pé

ọlọ́run ti tàwọn èrè láyà rí pé sọ ọ̀kọ́ bá ti ní dáa wá pẹ̀lú ẹ̀ kò tó lè dọ̀rọ̀ ẹ̀wù kò sẹ́nì kẹta tó dọ̀rọ̀ ẹ̀wù kò sẹ́nì kankan tó dọ̀rọ̀ ẹ̀wù ńlá àyẹ̀rìfà lọ́rùn ọba ti a sọ yìí Quran táwọn sọ yìí, òun constitution àwa Mùsùlùmí. Òun ni constitution àwa Mùsùlùmí. Wọ́n wọ́n ní hospital àfààfì. Ó sì ní basic foundation tí a mọ ẹ̀sìn wa lé lórí rẹ pé aláwọ̀ tó jẹ́ nǹkan àkọ́kọ́ tí o pé tá a bá fẹ́ mú ẹ̀rí wá. Abẹ́kọ̀ọ́ ní pé ẹ̀sìn wa ó sọ báyìí inú Quran láti kọ́kọ́ lọ wá. Òun ni àlùmọ́sí ó sì ní nǹkan àkọ́kọ́ tí a mọ̀ yọ òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú rẹ̀ alùpùránù ọlọ́wọ́ bá subhanahu dáadáa

subhanahu wa ta'ala ó ní yámẹ́lì nílẹ̀ sí sí àpò gbogbo tó wá jẹ́ tí ọ̀rọ̀ yẹn ó fẹ́ kó mọ́ bẹ́ẹ̀ kó mọ́ ní ìjà gbogbo ẹ̀ náà ní kùrádì ọ̀dún ní òní yóò mọ̀ sọ́kà sí bákan náà ọ̀yìnbáṣe ìlú ní alkuran yóò máa fún àwọn mùmìnì ní ìró òdòdó àwọn wọn náà mùmìnì alẹ́ nínú ya mú annalahum ajran hasan ipe tó bá kú sórí dáadáa náà dáadáa náà ni wọ́n bá pàdé lọ́dọ̀ ọba subhanahu wa ta'ala lẹ́sàn-án tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí yóò sọ fún wọn. alukur'an táwa sọ yìí lọ́rùn kakọ́ alukur'an ní àwọn karakitarisis tó jẹ́ pé àwọn karakitarisis yìí ó kù káàkà kásẹ̀lú lọ ká lè mọ kí ni ti jẹ́ alukur'an kẹlẹ̀. alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ àtàkùdù ìdìláwà kùránì nìkan ní ìwé nítorí pé tí èèyàn bá ń kà á ní bàbálájá lórí ara àfihàn ní bàbálájá ẹni tó bá ń kà á tó ń ká lónìí ní bàbálájá ìjọsìn ó ní àlùkò àmì kíkí gbígbọ́ àlùmọ́ ìjọsìn ẹni tó bá ń gbé ìgbàládá mẹ́wàá rẹ́rà àkókò ẹni tó bá ń gbọ́ ìgbàládá kan rẹ́rà àkókò òfin ìjọsìn ọdún tó wà kò bẹ́ẹ̀ lórí ayé ilẹ̀ ìmọ̀ inú àwọn ẹ̀ṣà àti àwọn nǹkan tá a dúdọ̀ mọ̀ asọ́látù láti ṣètò ìlà àbíwá ayé ìlà ìtọ̀rọ̀ àti àlùfáà wọlé ẹ̀lùfáà irun wa ò lálàáfíà o àfikà ṣùgbọ́n àlùfò ìyẹn ló fà tó jẹ́ pé ààlé fi yorùbá ààlé fi tí òun èyí lè fi yorùbá fún kò lè fi ẹ́mí èdè kankan tó fi tí òun fọ́nà ọ̀pá àlùfọ́ lálùfọ́ lọ́wọ́ àlẹ́bí sọ́nà láwọ̀ àlùfọ́ fala salata liman lam yaqra bi fatihati kitab ànábì sọ́lá àtọ́lá ló ń gbogbo sírù fún ẹni tí ìwà ti ka suratul Fatiha eléyìí nínú àwọn àdáyọrí tó wà fún Qur'an Karim bákan náà fíhì sọláhù lílẹ̀ ìbára wájìlá وخير الدنيا والآخرة قال الله تعالى ما فرطنا في الكتاب من شيء قال الله سبحانه وتعالى قال الله ó ní kò sí nǹkan kan tí ó ṣe ní ayé tí ó sì gbé jìnà sí ìnira ayé tí ó sì fún wọn ìkẹ́ sàárè àti káàdì náà tí ó tún gbé jìnà sí ìyá àlìkìyàmọ̀ tọ́nà ọba ò sí ìsọ olùkọ́ àrùn kò sí ìsẹ́jú sí ìsẹ́jú olùkọ́ tó ìjọ́nà ọba wa ó ní ẹ̀rẹ̀ kan wá bá wọn pé àwọn ọmọ ẹni tó kò sí ìkẹ̀kẹ́ tí ò ṣe lókọ̀ ráhùn wọn láwọn ló bẹ̀rẹ̀ lókò sí ọwá ń lókọ̀ tí èèyàn bá fẹ́ ṣe bread ìwé ti bread bread náà fẹ́ láwà lẹ́kọ̀ọ́ ìmáàlú ẹ̀wọ̀n náà tó àfẹ́ni láwà lẹ́kọ̀ọ́ láti fi yọ ìmáàlú bàbá rẹ̀ ní pé àwọn wá ní à ó ń bẹ́ ló pùlà ní ìlà lọ́sẹ̀ olóògbé pàdókò àti pẹ̀lú tí ẹ kọ́kọ́ ìlú ọ̀pọ̀ náà wọ́n wá fi ìtọ́jú àwọn ọmọ ìrẹ́ta tó jẹ́ bẹ́ẹ̀dì ilé àpò fúláwà mélòó òlànà pẹ̀lú òkú ọlọ́run àbáǹdé ti sọ lórí lórí pẹ̀lú ọlọ́run á lórí àpò náà báyìí. Wọ́n yá lọ inú Kùránì ni mo fẹ́ fẹ́ ìmúlẹ̀ lórí àjọ̀dún ìfọ̀ ọ̀nà.

jọba tàbí pé ìgbẹ́dẹ̀ nínú múláàtì kìtẹ̀ láti ibi lere ìlọ́lẹ̀ ìtàfẹ́rúnlẹ̀ òjòjò ìtọ́wọ̀ àrùn òtààrùn tó sọ tó lè nínú àwọn ọ̀pọ̀ tó wà fún alukuraani tẹ̀lé alukuraani ti ṣe ìwé lásán ní ṣe ìwé lásán ṣùfá òun ni wọ́n ti ṣòro ìwòsàn ní alukuraani ní àwọn àkọ́rí

e sì lè lọ ilẹ̀ lóògbà orí ni ó lọ orí fọ́tún fọ́ ìyá ọmọ. kì í ṣe lè ní lórí ìta afẹ́kátọ̀ bẹ̀rẹ̀ wípé ìgbàgbọ́ rẹ nípa Quran kó mú lọ́dúnkọ nígbà ọ̀rọ̀ náà bá subhanahu wa ta'ala. bákan náà nínú àwọn nǹkan tí ó Quran òun náà rí wípé tẹ́lì mọ̀ nínú tàbí alukuran kó wọ́n kọ́sẹ̀ ó ní ìwé ẹyọ tó tuntun lọ́sọ̀kan láti fẹ́ mọ́ tí ó sì lọ́wọ́ bọ́sẹ̀ kúrò nínú interpolation

ẹ̀rù yéṣu ọlọ́ni ọ̀gádọ́ ìlú ti sọ ìlà láìpẹ́ ìlà ti wá látọ̀dọ̀ ìlú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtakùra tọ́rọ̀gbọ̀n takùra wọn tí ò ní الله سبحانه وتعالى قل إنا نزلنا الذكر إنا لحافظون أولا القرآن الكريم sísọ القرآن sísọ kí ìgbẹ̀jọ́ máa ń kọ́wọ́ pàdé kẹsẹ̀ lọ́sàn kó ní tọ̀gbọ́n ìgbìláàdí ẹ́ kó ní kọ́nà wọn bá kó ṣe gàrà ń bọ̀ fún ìpẹ̀kẹ̀kẹ̀ tí ò sí mú àdìsà lẹ́nu sọ́lọ́ láàrin wa lọ sára òun ló jẹ́ ká mọ́ ọgbọ́n pé àdìsì náà lọ yìí àdìsì náà pàdé oníṣẹ́ kò sí náà máa rù fún àdìsà lẹ́nu sọ́lọ́ láàrin wa lọ sára bákan náà nínú àwọn ìṣẹ́ tí ó jẹ́ kàfà ìtòkùnrà táyé tí ó ti dìbì ọlọ́run bá ṣe àlùkò àdìrí lọ́rùn láti há sí orí tẹ́gbé ọmọdún márùn-ún mẹ́fà méje mẹ́jọ eléyìí kìí ṣe nǹkan tí a túbọ̀rẹ̀ ẹ̀sẹ̀ máa sọ fún àgbà náà láàmù níbi àlùkò àlùkò yìí ọlọ́run bá yà sára nínú àlùkò àlùkò sí orí ọlọ́run bá ti rọ̀ púpọ̀ kódà nínú àwọn ẹ̀ṣà nínú àwọn èèmọ̀ tó tún bẹ nínú àlùkò àlùkò yìí tẹ́ ẹ̀mọ́ wípé tí ẹ̀ bá mú bébì lápòjú rẹ̀ ìwárà làmù wípé nílé mi tó wà yìí láyé lónìí ó lé ní ọdẹ pàdé látọ̀ wípé ọmọ ẹnì máa mú kí n dé pàtó lápòjú rẹ̀ ọwọ́ ní kó ha alábòbílẹ̀ òlè ní ha òlérọ̀wọ̀ torí pé àdàkọ tí wọ́n kọ ohun kì í ṣe ọlọ́pọ̀ sílọ̀ náà ló ń gbé lóòrọ̀ àti àbòbílẹ̀ nínú àwọn ìgbọ̀n tá a dúró sojú kòkòrò kí àwọn ọmọ wa ó ní ìbàlùkọ́ àlùfẹ́rí mi ìgbà tó lọ sí lẹ́jọ́ ní omi fún ní ọjọ́ pápọ̀lẹ̀ ìgbọ̀nbọ̀dá mo tún lọ náà lánàá mo tún lọ lọ́pàá òlè fún pẹ̀lú ìgbọ̀nà mo wá rí ìgbọ̀nà àwọn ọmọ wa ń dáhùn sí mọ́ mo wá rí níbẹ̀ wá sí iná àti àbárẹ́jọ́ tí òun mọ́tàlá sí wá náà àbúrúgbà tí mo dé omi mọ́ mo rí àbúláì wọ́n níbẹ̀ rí pé

abàdà kò lè gbọ́ kí àtìmọ́sá lè tẹ̀lé ìbọn àìbẹ́ ẹ̀kọ́ lè kọ́ lè ní máa ó ní mi àwọn ọmọ ọmọ àtàrí fún nílùú àmì ẹni tó bá pọ̀ jù ní kùrà ní inú orí tó pọ̀ jù ni kùrà ní kùrà ní ẹ̀kọ́ jù ó ní kó ní ti nílò àbáyọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ هذا فإن دل فإنما يتوافق القرآن eléyìí tó ń fún ìwé ọ̀nà tó tóbi fún àpá tẹ́ ẹ bá ti lè ní hápì pẹ̀lú ilé ní ìmọ́lẹ̀ pẹ̀lú àwọn ilé ìlú tó bá ti ní lórí lóṣù àbẹ̀lẹ̀ tẹ́ ẹ bá ti ní mẹ́rin ìmọ́lẹ̀ mẹ́rin tó àwọn ilé ìlú tẹ́ ẹ bá ti ní mẹ́wàá ìmọ́lẹ̀ mẹ́wàá tó àwọn ilé ìlú tó ká gbìyànjú ká gbẹ ìgbẹ́ rẹ̀ àwọn apá ajẹ́pàlápà náà kò sí ìbọ̀ fún wa o ìbọ̀ fún àwọn náà lè ha o lọ́nà àwọn àbàfà wa ọlọ́gbọ́lá tẹ́ òkúlórí dáadáa wọ́n hálù lọ́jì bàbá wa mọ́sùn abad albájò ní wọ́n ní àwọn òhàkùnrán nílá àbádà ọ̀gbìn ọlọ́run bàbá ìjọlá ó ti sọ wípé òun gara sí ìhà rẹ̀ òun mọ̀ sí rọrùn ọmọ ká sí sí rọrùn àwọn àwọn mùsùlùmí kódà a rí àwọn ìlú islam tó yẹ pé kí ilé tó rárá kò hàn ní bíìsì láti òun táwọn ti kẹ́kọ̀ọ́ àwọn kírísítẹ́nì wọn rárá kò hàn dáadáa kódà wọ́n gbé kan wá sórí kọ̀nọ́ọ̀tì wọn lọ́jọ́ kan lẹ́gbẹ́ ó ti láti iṣẹ́ ìlú ìlú ìlú ó ti ń ta lórí kí dájọ́ mùsùlùmí

ìwé ọ̀ta kùránì kùránì ké kíkà nínú ilé tẹ̀kílà àti kàràbálẹ̀ tó máa ń sọ àlẹ́ ẹni kẹ́ni tó wá dún ní mọ́ kùránì kíkà kìí ṣe ramadan nìkan kìí ṣe ramadan nìkan sọ́hí lódodo ramadan ṣáàrù kùránì ó ní kùránì bọ̀ kìí ṣe tún di lẹ́sí àwọn ọ̀dọ́ tó ń ìdílé mi tó dáa àhábò ní ọ̀nà àdúrà má wà ní ìfọ̀nà àlẹ́bìí ní iṣẹ́ tó wọ́n bá láì òun jẹ́ tó yẹ tó ní mọ́ fún àpò mọ́ wọn èèyàn tó ní mọ́ ọ̀pọ̀ dá ó mọ́ wọn wọ́n wọ́n ó dá púpọ̀ bóyá lọ́sì kájúwìrì láàbọ̀ parí ní Kùránì bóyá jíjì lọ lọ́wọ́ àwọn ìṣàn bóyá jíjì kan bóyá láàrin oṣù kan ọ̀pàá ní Kùránì ẹ̀rọ kùnú

bó ti mú yẹn. torí wípé yàtọ̀ sí iṣẹ́ ọ̀rọ̀ yẹn tí mo bá yẹ lọ́nà a tún gbọdọ̀ ní iṣẹ́ àápọn nílẹ̀ lòóbẹ̀ yẹn tó gbọ̀ wá. nínú ìṣèṣe rẹ̀ kí lọ́rọ̀ yẹn ká ẹlòmí ìfẹ́lá pọ̀ wọ̀ lọ́rùn ẹlòmí ò lè fi sẹ́kọ̀ ọmọ rẹ̀ bá rẹ̀ sí ìbọn bá gbà rẹ̀ mọ́dé kọ́ọ̀dì sáfún ọdún ní two number one kò sì bá jẹ for the last fifteen years ó ti bá rẹ̀. bàbá tó sọ fún mi bàbá yẹn ti lé fifty one years lánàá wọ́n ní àwọn lè kárí ẹjọ́ táwọn òǹkà wọ́n dé pọ̀ jù láyé ọ̀làkọ̀rẹ́ àbúrò lórí ìlú kan ìgbọ́nà àwọn olùkọ́ fẹ́ jáde láyé àwọn ìwà ń fún wọn bá ní jẹ́ ó ní ní jẹ́ ní jẹ́ olùsìta olùpásùmọ̀ tó o ṣe sábà àwọn seven thousand ní one tó ń tà nítorí wípé ọjọ́ òru rọrùn fún òfin ọdún òfẹ́jà láyé lórí olùdájọ́ òru ó sì fi lá ìlà àdìgbọ̀nbọ́ ó dàgbà yìí. tó agbúrò kan nílẹ̀ lòmìnir agbúrò kan nílẹ̀ lòmìnir ìgbà táwọn ẹni sọ́nà àkọ́kọ́ náà ọlọ́run bá ní láyé nàìjíríà ìdílé àgbẹ̀ ìrẹsì tàbí jẹ́mù àmọ́bí ìgbà sọ bí àpadà onígbẹ́bí ìyàwó ní inú sọ bí ní

ìfọ̀kànbalẹ̀ mọ́ sọ àmì sí ilé wọ́n ní ṣéèdì islam ní ìpín ìyá wọ́n ní ṣéèdì islam bá fẹ́ ó ń sọ̀kọ́ bá ń dùn lẹ́nu nílò pa àpò àmì tó bá fẹ́ ó fẹ́ ó fẹ́ kọ́kọ́ bá ti rọ̀kọ́ kó nílò pa àpò àmì ìgbà tí ó bá ti fi tàbí rẹ̀ ẹ̀rọ ti di àgbára mi náà onítorí náà ká ti ní wọn kò hàn púpọ̀ àti wọ́n ti wá pátó òdìlé ẹ̀rọ̀ká ìlúmí fúnláàdì ó kùnjá sí mọ́lù òdìlé ọ̀sán olùbáàlẹ̀ ní ọ̀sán ti dẹkọrẹ́sàn láti wọ́n ti yẹ bọ́lá ń sọ̀rọ̀ kìrọ́ àti ìfòhàn káàkà káàkà láti ṣe jọ́sìn fún ọlọ́run bá sùpánà ló ọ̀tà bákan náà alùpùránì tí a rí lè àyà àwọn alààyè ní sáfà nínú láàrin àwà àti ìkàkùn àrùkú ògbò alọ̀rọ̀ àti ìkàkùn àrùkú ògbò alùkùrán ní àṣìyà fún àwọn tí bá ń bẹ lórílẹ̀ ìfẹ́ ara ayé ṣùgbọ́n ó lè wúlò fún òkú tó bá ti wípé ọmọ tó bí ó kú ẹ̀gẹ̀gẹ̀ bí nígbà tó bẹ̀láyé ọmọ yẹn ní ìkàkùn àrùkú òbí yẹn ó mọ̀ gbalága wípé òun jẹ nínú iṣẹ́ ọwọ́ òun onígbà ọmọ yẹn bẹ láyé ó papọ̀ àmì torí pé wọ́n lẹ́sẹ̀ ìgbìntà ìlànà ìta pọ̀ wọ́n dájú òun ní sáàdì kò sí fún èèyàn àti tó bá sì wájú nínú iṣẹ́ tí ó mọ̀ ní láǹfààní tó bá lè fún un tó bá fún tán pọ̀ wọ́n dájú òun ní sáàdì ọmọ ilé èèyàn sì dì í nígbà tí ọ̀nà yẹn nínú eré tọ́mọ yẹn bá ń ta kùránù bàbá òun ràn balára ló kàlẹ́. ṣùgbọ́n nínú ẹ̀lẹ́ta lọ́la nípa àbúrò àwọn olùsùnmí kò jẹ́ ìlú kan tó yẹ. Bíkúlẹ̀ aláwọ̀ kìí sọ̀rọ̀ jẹ òkú. Àjọ̀dún orí, bíkúlẹ̀ aláwọ̀ kìí ṣe oúnjẹ òkú oúnjẹ àwọn àyè ní oúnjẹ òye torí pé wọ́n pé mùdára ti pé káàkiri àmọ́ àlùkò pé ó tó ń fòkú láǹfààní alẹ́kàdà bá sí àdá náà alẹ́kàdà bá sí àdá wọ́n pé mùdára ti pé àpé kí náà àwọn alẹ́kàdà bá sí àdá lè fẹ́ bá sí àdá ládàá ló ti mọ̀ bá tó bá mọ̀ tẹ̀lé ẹ̀sìn ẹ̀sìn ní yàtọ̀ sọ́mọ tó bá sì ó lè ṣe ìdáwò bàbá òdúró àbá ìṣẹ̀lẹ̀ ìkọ́ dàm àtúntò ìmọ̀ ìgbọ́nà àbá àwọn olùkọ́ wọ́n kọ síra òbí síra má lórí ẹ̀ òkú ló kára òfà àti abá ní olùọ̀fẹ́ láti jẹ síra o kálọ̀ wá sí kálọ̀ wá síra mọ́ ìlú ẹ̀ka. bákan náà nínú àwọn ìfẹ́ sí ó jẹ́ kàtọ́ ìsòkò àwọn náà rí pé ìṣẹ́fìrù ìtọ́ ìlú ìṣẹ́fìrù ìtọ́ ìlú kùránì yóò sì pẹ́ ó yóò sì pẹ̀ fún gbogbo ẹni tó bá ha àwọn olùmọ́sọ wípé tí ní ha ti kan ní abẹ́ tó bá tún mọ́ sí ìkàwó ní bẹ́ẹ̀ ni yóò sì pẹ̀ fún ẹ tó bá tún mọ́ sí ìkàwó pé lójúmọ́ yàtọ̀ sílẹ̀ sí ní ìjì òkú lọ mọ́ ní tó kà ní kùránì ní ìgbà tó tẹ̀pẹ̀lẹ̀ mọ́ láàrọ̀ lọ́sàn-án láàrọ̀

ẹ̀sì ìgbàlá wọn dá ṣùgbọ́n ọlọ́run fún wọn lórí ọ̀dà kan wọ́n ní ìjọ kò hàn jùlọ. wọ́n jẹ́ fa ilẹ̀ ìyá ti ìyá ọmọ ìyá ọmọ ṣẹ̀fí àmì àpáàdì yóò wà lọ́dọ̀ ìgbé àmì o lẹ́nu tí ó sì pẹ̀ ó máa tó máa ń ta fíìsì fún gbogbo àwọn tó bá jẹ́ àpáàdì yìí jẹ́mọ̀ jẹ́ àpáàdì nìkan láyẹ̀ dúró àlà àfẹ́sẹ̀ kọ̀ kò túbọ̀ ìdíkẹ́ tó bá wà nìkan àpáà àwọn ará ilé ìwà nù àwọn tó lè pé kùránì wọ́n ń bá yí láàárọ̀ lọ́sàn lálẹ́ tẹ́ ẹ bá lórí tó tí wọ́n ń ní ètò pọ̀ jù ní tí wọ́n láyé kùránì jáde ní wọn ètò pọ̀ jù ní ìgbà tí sọ fẹ́ ìyẹ̀wá sí ayé ó lanu ó sọ̀rọ̀ èyí tí wọ́n kí jù ó kùránì èèyàn ò sì lè jẹ́ lórí ìyẹ̀ báyìí àbúrò jẹ́ ní yóò fẹ́ mọ̀ á ti dé mi kùránì àbá

ẹ tó lóró ìlú ní alẹ́sọ́rọ̀ àfọ́nà ìlú àfọ́kùn àwọn tó bì ní kọ́ àwọn ènìyàn olóòrùn olóòrùn ìlú ní Quran yóò sì pẹ̀ nínú àwọn òṣè tó sì pẹ̀ níjọba ọlọ́pọ̀ òbí ajáyé aṣọ àti òkùnkùn ajáyé aṣọ àti mẹ́ta bá ọlọ́run ó gbé jìde wọ̀nyẹ́ jẹ́ aláwọ̀ àìràn ọlọ́run fún ní ojú méjì wà ní táà ọlọ́run fi fún ní ahọ́n tó sọ̀rọ̀ wà ní ṣáàbù aláàmọ́lẹ̀ ìtàmútàmú ìhákín yóò wà ọmọ lágbájá ọmọ lágbájá lódodo tó mọ̀ jẹ́ tó mọ̀ jẹ́ tó mọ̀ jẹ́ nínú àwọn nǹkan tí yóò fi tọ̀ wàhálà ti fi lò wàhálà ọ̀bẹ ní ọ̀bẹ ìwọ̀n ilé ìsọ́yí tó bá wà afẹ́gbọ́n sínú súnà kí láà jẹ́ súnà kí láà jẹ́ pé yóò wà ní súnà kí láà mọ̀ sí kí jẹ́ súnà ẹgbẹ̀ tí ìgbà kan gbá súnà ní tí ìbá kan rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ló ilé ìdìbò wípẹ̀ tó ní pé ìkan ní ìjọ ń bẹ ẹnu bàá ní ìsọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ lẹ́jẹjẹ tí ti mẹ́lú bàá tí èsì tó ọ̀rọ̀ rẹ̀. Al-Qur'an asúnà súnà nínú èdè àwọn lágbáwá yóò sọ̀rọ̀ bí a àkọ́rọ̀. Wọ́n lọ sí ní ìlànà kan ọ̀nà kan wọ́n gbé sódà àdìsọ́ wípé ọ̀nà sódà tó tẹ́lẹ̀ á wọ́n sọ pé sódà kò dá nítorí sọ wípé ọ̀nà yìí ìṣẹ̀lẹ̀ tó bá mọ̀. nínú àwọn nǹkan tí àmọ́ sódà ti mú ṣẹlẹ̀ àwọn olùmọ̀ ní tó rọ́ọ̀dì kò ṣùgbọ́n sábà pé kí ló súnmọ́ àfúnilọ́ ìpín òun náà ní àlè ànábì sallallahu alaihi wa sallam tó ṣe wípé ó ní practical kí máa pè syllabus fún àmẹ́ fún Quran

lọ́dún mẹ́ta ìṣá mẹ́rin kò ah, tó lè wà. Òtẹ́ni kábálẹ́ lè sọ ẹgbẹ́ ààrùn ìgbèlè títà lórí tọ́lá tọ́lá ti sọ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tó tó bá yá àwọn ìrẹ̀kọ́ ìjẹun yóò tí wọ́n bá kàkàrí àgbà àdè àríkà tí wọ́n bọ̀ sọ ilé kílò pàmò ọ̀dẹ́gbẹ́ ní ìtàdì láàrin. Ìta bá ti bá ní oṣù àárín òun náà ní àláàrí èyí tó bá tó àwọn ẹgbẹ́ àwọn ènìyàn onítorí náà ìhà tí túnlẹ̀ ọ̀tútù á ó kọjá ìhà tá a fi ń wò lẹ́ o ẹgbẹ́ tá ó kọjá ẹ̀ ó kọjá ẹ̀ ọgbẹ́ náà wọ́n dára ọ̀nà tí ó sì wá ní onísọ́nà nínú òfin tòlódó wọ́n ní ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو وصف gbogbo tọ́lá ti tàfin ọdá àdìmẹ́lì sọ́lọ́lá àdìsọ́lá ní nǹkan òye nínú ọ̀rọ̀ tó sọ lápẹjúwe ó ní láàárẹ̀ nípò lè dá nàta ànàmà alábìnrin pẹ̀lú àdìsẹ́nà gbé bòrò pẹ̀lú àdìsẹ́nà ní nǹkan òye

جمع رب تعالى ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه وتبارك مثل الحمد لله في الليلة فبينا قول رب قولي الحمد لله ولقد رأيت سبعين ألفا من الملائكة يتبادلون بنفسه إلى السماء ọkọ̀ ìwọ̀n ọ̀rẹ́ lórí ìwọ̀n ọ̀rẹ́ mi mo rí mọ̀lẹ́sà seventy thousand tí wọ́n ń dìgbà sí i pé á gbọ́dọ̀ ilé mi wà á gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbè nígbè wọ́lọ́dọ̀ nígbè hábàtàkùrí àná kò sí yóò tó àṣẹ kakúrẹ́ aláwọ̀ ní ẹ̀sìn ní lórí fún ẹ̀. wọ́n máa lọ ọ̀sùn ọ̀dọ́sọ̀rọ̀ ìmọ̀ àdùnjẹ́ ẹ̀yẹ̀ fún wa wọ́n bá ti ka súrà tó ka bá dà tó ka kúrẹ́ aláwọ̀ ọ̀dọ́sọ̀rọ̀ tó ka kúrẹ́ aláwọ̀ ó àmọ́bí ti àkọlọ̀. Ìyàtọ̀ tàbí pé ẹ mọ̀ láwọn ìmọ̀ ìlú wa tí wọ́n bá ti ka tó àgbọn wọ́n ti wúlò wọ́n kà á nínú ọ̀nà. Tẹ̀kọ́lì ìlú súnmọ́tún tẹ̀kìlìyà ó àfàdé sẹ̀wọ̀n jẹ́. Báwo ni ti àfààní pé torí pé àròsóònù sọ́nà àròsọ́nà láyé kú alàbọ̀lá àmọ́bí ìlú dákẹ́ lórí àmì kò lè dákẹ́ lórí ìbàjẹ́. Tí nǹkan ò bá dáa, wọ́n sọ àdá pàtíkà pọ̀ wọ́n ti lẹ́nu kò dá nítorí náà àtúnà olùjẹ́sẹ̀ pẹ̀lú olùjẹ́kọ̀ ó sì jẹ́ wà olùjẹ́sẹ̀ pọ̀ yá àdẹ́sọ́lá sọ́nà tó bá fẹ́ kí òun tó bá wà ní ìlú ẹni rẹ̀ ó tẹ̀ pẹrẹsẹ tó bá lè ní ìlú gbogbo egbò rẹ̀ wà sí ti ó wà olùjẹ́sẹ̀ pọ̀ olùjẹ́ wà sí ìjẹ́ròyìn kan tó wọ́n mọ àdẹ́sọ́lá sọ́nà nínú àwọn wá olùsọ́wọ́ bá ti sọ́lá bóyí pé nínú kan àlà òkè náà àwìn síra ànábì wọn ló fi ń dá àjùlẹ̀ tí wà lóṣù fún ẹ̀ tí wà rẹ̀ tó dà. nínú àwọn àbá ìtúsọ náà ó náà ní pé tẹ̀síré ìtìláì wà fún sọ́nà tẹ̀síré ìtìláì ìdí òsì nínú kùránì àbọ́ títúnà sì ṣe wá tó sì jẹ́ sí táàbù lọ́mọ́ ṣe nípa àwọn ọmọ ìpánu ọ̀bára ó ń da ní súnà ní ìpìlẹ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé wáàyí náà ní súnà bí kùrá náà ṣe jẹ́ wáàyí òun ní súnà náà jẹ́ wáàyí tí kò á ní àwárá ìlúwa òun náà súnà nínú àwọn ìhà sí súnà sọ sí kùrán kódà alẹ́sọ wípé kùránì ní bùkátà sí súnà kùránì ní bùkátà sí súnà púpọ̀ jù bí súnà kò ṣe nípa hálẹ̀ ìgbà àwọn kò ṣe nípa láti kùránì ìsìnkàlẹ́ ti àmà ẹ̀ bá ti tẹ̀wá nìkan

ó àwọn àmọ́bí kò àwọn aláṣẹ ó túbọ̀ sí ní àwọn aláṣẹ ní gbogbo jẹ́ ìmọ̀ràn tẹ̀lé wọn tó bá pa aláṣẹ ní tó bá wà ní ìbáṣe ìbámu títí lọ́wọ́ ọba àtàlẹ́bí tó wà tó rí tó bá ti ṣe máa sí ẹ̀yìn mọ́ tọ́pù wọn ẹ̀yìn mọ́ ìbú àgbèsí wọn ẹ̀yìn mọ́ ìtòláyọ̀ ẹ̀yìn mọ́ ìtòlẹ́ta ẹ̀yìn mọ́ bọ̀tẹ̀ ìlú tẹ̀ torí pọ́lọ́wọ́ bàbá ìtọ́lá kò sí tọ́ àtìsí wọn àti òmọ wà àfíìrù ọ̀sùn kò sọ pé wà àfíìrù sọ bẹ́ẹ̀ nítorí sọ wọ́n là ń lè ó ti á sùn rẹ̀ pẹ̀lú tọ́ àwọn ọlọ́run ọlọ́run bá sùn káàdì owó sáà ọlọ́run bá ó sọ fún wa nínú ọ̀rọ̀ ìlú náà ó ní àtàrífò ọ̀tàrífò pásítọ̀ owó ẹ̀dín ẹ̀mìnà ó lè lọ́kùnrin ní lókùnrin àwọn ènìyàn wọ́n ń gbé lọ́wọ́ òkúta pa àtàrífò tó bẹ̀rẹ̀ pẹ̀lú pé èyí lọ́kùnrin wọ́n ní tó fà á ní wípé mọ̀dínmọ́tò sílíkọ̀ ní mọ̀dínmọ́tò àtẹ̀rẹ̀kọ́ pé káfura tàbí ká mímọ̀ ìdáwó pé olè tẹ́lifọ̀ olè yẹn ọ̀dọ̀ ọkùnrin ló tẹ̀wọ̀n sí jù ṣùgbọ́n bàbá wọn dánú kọjú ìsìnà tí ló lọ ó ní àdáni yàtò ọ̀dáni oníṣìnà lóbìnrin àti oníṣìnà lọ́kùnrin. ó túbọ̀ sí wípé mọ̀sínà kì í dínà ń dá alẹ́ pẹ̀lú ìtẹ̀sí pé sìnà sìnà sìnà sìnà sìnà sìnà ọ̀dọ́ obìnrin náà ní ìmọ̀ wa. ṣùgbọ́n o lè jagunlabi ọ̀dọ́ ọkùnrin lọ́lọ́gbẹ̀rẹ̀ àtàrí nígbà tó ọ̀rọ̀ olè lọ́kùnrin wà sáárùn-ún olè lóbìnrin bá sọ̀rọ̀ ìjọ kùránì òsọ́bí táàtì gé o nínú súnà lọ́wọ́ àwọn èlò ni ó jì táàtì gé súnà ló sọ fún wa pé èyí tí ó jì ní láti jẹ́ pé ọjọ́ àti jẹ́ pé pàwọ̀ sílẹ̀ ṣẹ̀yà ẹ̀dì ní ìjọ wẹ̀ ìgbẹ́ wọ́n ti gé súnà ló sọ fún wa tó jáde nínú ọrọ̀ ọwọ́ ọ̀fun yẹn gbé súnà ló sọ fún wa èsì ní kùránì èlò ni ó jì súnà ló sọ fún wa àrẹ́sọ́lá kọ́kọ́ tó láàkọ́sá kò sí báyìí kéré yẹn ìjẹta lọ́wọ́ àti tó bá jí wá kó wa fọ́ ọ̀gì náà òun á tó lè fi òun á tó lè fi lọ́wọ́ wá kó wa fọ́ ọ̀gì náà òun á tó lè fi lọ́wọ́ tí ò bá fi kéré kó sá. so nítorí gbúdọ̀ tí ó gbúdọ̀ wọ̀ súnmọ̀ ló sọ fún wa bákan náà ọlọ́run ọba kò sáà lọ sáà gbà tó sọ̀rọ̀ tó ní ó ní ní bá nìyẹn sí ìhà ọ̀gbìn tẹ́ ẹ tó gbogbo àsọtẹ́lẹ̀ tó kù bá sọ ẹgbẹ́ ìjọba rẹ̀ fẹ̀rẹ̀ òbí ẹ̀. gbèsè tó kù bá jẹ ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ òbí ẹ̀. ètò bá kù ẹ̀yọ̀ bẹ́ẹ̀ sí. kùránì náà sọ ọ́ ní ẹgbẹ́ wàsíyà ó sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀. súnmọ̀ ló jẹ́ ká wípé gbogbo wàsíyà tó kù bá fi olóògùn one over three of the four àti ní gbogbo ìjọba rẹ̀ lọ. kódà

wàá tù dada mú jù mẹ́rin ẹ fi hàn ẹyọ kàkà bọ̀rọ̀ ìlú wa òkè zúrì kàkà mi àfi kò sí nínú kùránì kò sí ń bẹ̀ kámọ̀dára ọlá àmọ́ kámọ́ ní ìdìbò kò sí nínú kùránì nínú súnà náà kò zúrì ní zúrì tẹ́ ya wọn méjì náà lẹ́ẹ̀kì ní àsùbá lẹ́ẹ̀kì jẹ́ kí ni ó ẹ̀sà ní ọba yìí wọ́n tó ń ẹ̀yọ́ súnà yóò sọ́kẹ́ ẹ̀yọ́ ìsáàlù súnà àjọ́wà ní ọ ó súnà ní ọ ó súnà ẹ̀yọ́

tí a mọ̀ pé nínú church wọ́n mọ̀ ń fi sóde competition tíjọ tó ti máa lọ tó mọ̀ fi tó tó mọ̀ fi ń bá sí kan lọ wọ́n mọ̀ fi tó bá ìfà pàpàpàpà ẹni kò sí láti kó ìjọ kò sí ìkan tó pàdé tó ṣe ráhùn rẹ̀ eré ni wọ́n ń ṣe eré ni Christianity from A to Z is all about amusement and entertainment ó parí tẹ́lẹ̀ tó náà bá tún zone láti dúró nígbà òun bá sálámà táwọn èèyàn bá ti di lẹ́nu sálámà ìgbọ̀n àti wọn tó ti wọn kò bí à àǹtí òun zone láti dúró ìmọ̀ òun wá sálámà àwọn èèyàn tó wá ti di lẹ́nu ìgbọ̀n pé àwọn tó ti lẹ́nu wọ́n ní báyìí wọ́n mú sálámọ̀ wọ́n dìde wọ́n tẹ̀ sí ní o wọ́n dàbí ti padà tàbí wọ́n bá kan àbọ́bá ní gẹ́gẹ́ ló kàtàlá tó ń tó pàṣẹ wọn àtàwọn ìgbé ìrún wọn sí ìdèkí ní o o ìpé wọ́n ní láti dìde láti kọ̀m̀pútì ẹ̀ ǹjẹ́ tó bá jẹ́ ní aago mẹ́sàn-án ní ìjọba ìbẹ̀rẹ̀ ní church. tí kristian kan wá dé ọmọ ìjọ tó ń gbé ní sẹ́ńtà sẹ́ńtà tó ní wọ́n dé chọ́ọ̀chì one and half hour after the service after the service is gone àyẹ̀bẹ̀ kọ́ni sọ̀rọ̀ àwọn akúrò ìjọ́ ìlànà méjìlá tí gbogbo wọn fẹ́ àti ìlú àti ẹ̀rì àti ìjó tí wọ́n máa tó padà tí ó dájú jọ àwọn àdúgbò ẹ̀wọ̀n wọ́n ti bá àti mọ́tò pé ààrẹ náà lọ ẹ̀bọ̀ pé ẹ̀sẹ̀ lẹ́kùn láti ní ìmòdé mo fẹ́ sọ gbogbo kò lè rí bẹ́ẹ̀ ní ṣe eré ni wọ́n ń eré òní ní òfin bó bá ti wọ́n ní òjìlẹ̀sí. Tí wọ́n mú bá dé láti táwọn ìjàmọ́ bá ti jú rẹ̀ pé wọ́n ní ọ̀rẹ́sẹ̀ máa gbà wà láì wọ́n máa kọ́ Ìkọ̀tẹ́ ìjọba ní ẹ̀rọ fún àfọ́júbìrí ìjọba tó tẹ̀wọ̀ sí wọn, kò sí ọlọ́dọ̀ tí wọ́n gbogbo ẹ̀ lójú àwọn pé ìmísí ní ìgbàdúgbò orí ọ̀fẹ́ ń gbé lórí. Ó sáré lọ àgbàlá wọn, ọ̀rọ̀ tí ó ń ó ní àgbọ́yé rẹ̀. Bákan náà, nígbà àwọn tí yóò fún wà ká mẹ́rin bà parí ìdálẹ́kọ̀ọ́ tó gbọ́dọ̀ tó fún ní ìṣẹ́jú márùn-ún nínú àpàdà. Ká mọ̀ yìí lórí súnmọ̀ tí òkú bá kú á sì ká bá àlejò mẹ́rin. ọlọ́run bá wá sọ nínú kùránì wípé wọlá sọ ní àlá àhàdé ní níhó mọ́ta àbádá ìlànà yìí àwọn ọmọ mẹ́sìkì látò ní ìlọ ìjọba ti fún wọn wọ́n ti lọ sùn lára mọ́ bọ̀wọ̀ sí ìjọ òkúta mi pé ó ti bá fún kábàrà lẹ́nu ìfẹ́ nínú oníṣẹ́ ẹ̀sẹ̀ ìsúnbẹ̀ ẹ̀sẹ̀ lọ fẹ́ ìsúnbẹ̀ ìsúnbẹ̀ àlẹ́sì sọ́nà láàrin àrùn sọ́nà àlẹ́sì tó fẹ́ ọlọ́run àti súnà àti kùrán láyé bẹ́ẹ̀ lè lọ kò yé

ó ti fún àní dára sí látọ̀rọ̀ rẹ̀ wípé wà mọ́ àtọ́ àrọ̀sún pápọ́dé àtọ́ àwọn ẹgbà ti tẹ̀ látọ̀ sí ó ti tẹ̀ lọ́wọ́ ọba ọ̀sán ọmọ kékeré tí ò sí bàlágà ìbò ló wà nínú kùránì ìlú ọmọ kékeré tí ò sí bàlágà wọ́n sí ìmọ̀ kọrìṣẹ́ rẹ̀ kalẹ̀ ẹgbẹ́ ìbò ló wà gbẹ́ méjì mẹ́jọ tó ń gbàrọ̀ pẹ̀lú wa níbo ló wà ló tí pé tí wọ́n bá dẹ́sẹ̀ kò sí ìmọ̀ ọkọ̀ kàlẹ́ kò sí ìmọ̀ inú náà náà ló ń jẹ jáde òun sọ fún wa. ẹni obìnrin bá ń bá dì tó tẹ̀lé yẹn lọ́sàálẹ̀ àwọn ẹni tí ti ti tutù àti oṣù wa tó bá ti lọ sán báyìí wá inú súnà ló wà ẹ̀jẹ̀ rìbá ẹ̀rọ ti rà tó rìbá tó ló wà nínú kùránì òdì súnà ló tó ọ̀pọ̀lọpọ̀ kan ọ̀fẹ́ káàkiri ṣe ń bẹ́ẹ̀ ṣe fún aláàsúnà onísúnà ló wú nínú tó bẹ́ẹ̀ lé láti ibi ìṣẹ̀lẹ̀ ẹ̀rìn ìṣẹ̀lẹ̀ ẹ̀rìn ìṣẹ̀lẹ̀ ẹ̀bá àpapọ̀yẹ méjèèjì tó bá kọ̀yẹ kìtà tó bá kọ̀yẹ súnmọ́ àwọn tí bá dára bàjẹ́ tó ń tọ̀ ìjọ fún ààrẹ wọ́n mọ̀ ẹ̀dà àǹfààní tí wọ́n ti mùsùlùmí wọ́n mọ̀ ẹ̀dà àǹfààní ìbákọ̀yẹ kìtà àti súnmọ́ mùsùlùmí àwọn tó máa ń bá mùsùlùmí ti tẹ́ ní ọ́fíìsì wọ́n mọ̀ ìgbàgbọ́ ilé kìtà àti súnmọ̀ mùsùlùmí wọ́n mọ̀jà pàmẹ́. Àwọn tó bẹ́lẹ̀ láti bò wọ́n mọ̀jà pàmẹ́. Àwọn tó jọ rẹ̀ ó lẹ́kọ̀ọ́ ní wọ́n mọ̀jà pàmẹ́. Ilé ìbẹ̀ nítorí wípé orí ayé àtàkì àmọ́ gbogbo ẹ̀gbẹ̀rẹ̀ nínú ìkìtà ìsúnmọ̀. Abẹ́lẹ́ wọn kọ̀ káwọn ìwọ̀n sáárá ilé ìfẹ́ àwọn ìkúté ní ìdánilẹ́lẹ́ lápá. Láyé ní